lókè tó fi tó fún mi ọlọ́lọ́run lókè tó fi tó fún mi mi ò ní pé aláwọ̀ kì í tún pẹ̀lú mi rà ọlọ́lọ́run lókè tó fi tó fún mi. ẹyẹkẹ pẹ̀lú mìíràn lẹ́yìn ọlọ́run ẹyẹkẹ pẹ̀lú mìíràn lẹ́yìn ọlọ́run ọba tó máa yín tó máa ọwọ́ rẹ̀ láṣẹ wà ó ìbọn òun ló lè gbọ́ ṣòro tí yóò di pẹ̀tẹ́lẹ̀ alẹ́ o èyíkí pẹ̀lú mìíràn alẹ́ ẹ̀yìn ọlọ́run. ayé bá wa tójú bọ̀ lé ìyá wa ẹkún máa tójú bọ̀ lé bàbá wa hmm. nígbàkigbà tí ṣòro bá dé ẹ̀yẹ tẹ̀sẹ̀ lè bọ̀ o nígbàkigbà tí nira bá dé ẹ̀yẹ lọ́dọ̀ yẹ̀mí wò o ẹ̀yẹ̀bálù fa akàn tàbá láwo. gbọ́ ta ló lè tú ta ló lè dè o àfọ́ lọ́hùn. bẹ́ẹ̀ni o ta ló lè ṣí ta ló lè tì àpò olùwà. ojoojúmọ́ la ó sọ pé ìrẹ́ lòlù kéèpé o. bẹ́ẹ̀ni o ojoojúmọ́ la ó ń sọ pé ìrẹ́ lòlù gbàlá o ìwà ara àmì ìtẹ̀sí tó ń ṣẹbọ. lókè tó fi tó fún mi mọ́lọ́lọ́run lókè tó fi tó fún mi ìròyìn pé aláwọ̀ kì í tún pẹ̀lú òmìnira ọlọ́lọ́run lókè tó sì tó fún mi. dákun máa ṣoògùn tájà máa lọ túbá hmm. dákun máa ṣoògùn awérò máa lọ jáwọ́ hmm. èyí tó wọ́n sílẹ̀ ní èyí tó so kọ́lé hmm. èyí tó dé ní tírà ní èyí tó so kọ́rùn-ún lakuma ṣogun awero o ma kò dáa rárá. ya rahmanu wa ṣàánú fún wa ya razaku wa pèsè fún wa. ìwọ nìkan ló lè ṣe kò tún ṣẹlòmíràn o. lakunba hmm. wa gbọ́ ṣo. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولعاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa àlùfáà àgbà nẹ́bí wa sallallahu alayhi wa ìkẹ́ ọlọ́run kó mọ bá nábì náà tàwọn ará ilé rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ lọ́wọ́ ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú ẹ̀yí wa kó látàlùkìyàmà akíra wa káàbọ̀ sórí ètò àgbọ́yé Islam òjíṣẹ́ ọlọ́run sallallahu ẹni tó bá fi fẹ́ dáadáa ẹ máa fún lágbọ̀ọ́yé ẹ̀sìn ọlọ́run mọ́tà fún alágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ ọlọ́ọ̀ba ẹ̀rí amadupẹ́lẹ́ ọlọ́ọ̀ba ní gbogbo ìgbà lẹ́bi hadana lè hàdà ọlọ́run tó fi wá mọ́nà Islam nítorí àwọn orin tó lọ́n sí fún wa pọ̀ pàápàá jùlọ lórí gbogbo orin náà ní orin Islam tá à ń dúpẹ́ fún tó fi yẹ pé lakadimanna lawa alalmominin ọlọ́run dájúdájú òun so fáwọn mòmìnir ìzbáàtà fihim rasulan min anfusihim nígbà gbójú jẹ́kẹ̀dì láàrin wọn mi na bí tí wọ́n náà yatlu alayhim ayatihi ń fi àwọn àmì ọlọ́wọ́ bá ń hàn wọn lóríṣiríṣi al-kawniyya wa shar'iyya àyà ọlọ́wọ́ bá àwọn àmì ọlọ́wọ́ bá oríṣiríṣi a máa kánú tíra ni yatlu alayhim ayatihi wa kó ń bi bídà lọ bí súnà kó ń láwọn kòkòrò sínú ìmálẹ̀ kó ń bi àyìnmàkan lọ bí ìmà kó ń bi ìpín yẹlẹyẹlẹ lọ bí ìsìpapọ̀ wa yu'allimuhumul kitaba wal hikma ní ẹ̀kọ́ ní Qur'an àti súnà wa in kanu min qablu la fi dalalin mubin síbẹ̀síbẹ̀ tẹ́lẹ̀ rí wọ́n ti wà nú ìṣìnà tó asukuta wa a wà yìí inú oṣù zulukada tó ẹgbẹ́ lọ bo pìtà bọ̀ sínú òun náà ni mi hajj àwọn ọmọ àyà wa wọ́n ti lọ sí hajj báyìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti sọ̀kalẹ̀ sí gbòòrò maka kódà àwọn èèyàn Kaduna gan sọ̀kalẹ̀ ní bíjẹ ẹ̀rìn ẹ̀bíjà àrùn gbòòrò maka sí Madina ó fi hàn pé iṣẹ́ hajj ti ń lọ ọlọ́mọṣẹ́ lẹ́sìn fún bá a ṣe máa pé níjọ́ kan Umar bin Khattab radiyallahu anhu ó fi yíwa pé baynama nahnu julusu inda rasulillahi sallallahu alayhi wa sallam zata yawmin kíjọ́ kan àwọn jókòó tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam istala alayna rajulun arákùnrin kan tí ka yọ sáwọn shadidu biyadi siyab aṣọ rẹ̀ fún gínigín shadidu sawadi sha'r irun orí ẹ̀dúdú kìrìkì láyárí لا يرى عليه أثر السفر عاري أكبر كوا يا جلاري ولا يعرف منا أحد بقوا أجوك وأن يقوم وكما قال بي منسي حتى جلس إلى النبي صلى الله عليه وسلم أراك يسي الله عني وتلو جوكو تيو صلى الله عليه أو عبيري أو أبيري هو النبي محمد صلى الله عليه وسلم إنه ẹ̀dá ni pé àkbírní àmìlì islam islam tí a wúyẹ̀ tẹ́lẹ̀ yẹ̀ òní kalẹ̀ sí ọlọ́wọ́ báyìí kí náà ń pè ní islam ànábì wa gbé alẹ́ islam ń tá ń pè ní islam an tashhada an la ilaha illallah wa anna muhammadu rasulullah wa tuqima salata wa tuti zakata wa tusuma ramadan wa tahujja albayt in istata alayhi sabil pé kó ṣe hajj kó kó gbèrú kó gbàgbọ́ lọ́wọ́ bá kẹsù lámà jókòó sí jọ́sìn fún anabi ni òjíṣẹ́ ọlọ́run tí ó wa bá ṣe jọ́sìn fún ọlọ́run ọba lẹ́yìn náà kó máa yọ zaka kó máa gbẹ̀rún dúró lẹ́yìn náà kó máa yọ zaka lẹ́yìn náà kó máa gbàwẹ̀ Ramadan tó bá fún wọn lágbára lọ sí hajj ọ̀rọ̀ hajj náà làwọn ń ṣe lọ́wọ́ báyìí láti bí ọdún méjì fún wọn inu àyà ọlọ́nkà òníyà àrùn a ọlọ́wọ́ bá fi dágbà yíwò gbàgbára lòun alágbára lòun àlèrà ìfẹ́ hajj àwọn adúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ tó lọ́wọ́ bá wa ká kó ńlẹ̀ tó pé ọdún 2023-22 yìí àwọn hajj gbogbo àwọn ọmọ ayá hajj ọlọ́mọdé àti hajj wọn hajj bó tó islam ni bó ra mọ́tò gọ́ọ̀fù international debt wa two point three million three point three million bẹ̀rẹ̀ síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn tún wá gan wò sórí síìtì náà ilé wa ní ògùn ọlọ́run ọba tó ẹgbẹ́ mọ̀ pé islam ẹ̀sìn ọlọ́run ọba islam ò sì ní í sin kankan àfin tọ́lọ́run bá ní ká ṣe ọlọ́run ló pa wá sẹ pé wà á tún fi náà síbi hajj ọlọ́run pa pé anabi ibrahim sọ pé pípé fún ẹ hajj ìwọ ibrahim aleyhi salatu wa salam lọ́nà wà á zin pípé fún ẹ hajj anabi ibrahim sọ pé yá rasulallah ya allah subhanahu wa ta'ala ya allah subhanahu wa ta'ala ọba bí mo fẹ́ gbé pé ẹ̀yìn mi fẹ́ gbọ́ ọlọ́run ní alaikal nida wa alayin albalag tí ẹni kó fi pé alaikal nida wọ́n pè pé ayẹyẹ ya ayuwa náà sọ́dọ̀láwà alaikum hajj fa hajjo ẹyẹ ènìyàn ọlọ́run ṣe hajj lọ́rọ̀ yẹn lórí fa hajjo ẹwà máa ṣe hajj àmọ́ gbọ́ wọn àwọn alájì kan gbọ́ ẹ̀wọ̀n tí bàbá wa ti wá pèpè fún ṣe hajj àwọn tí wọ́n sì ń dáhùn sí ń dáhùn lè sí ọlọ́run dáwà náà dáhùn ọlọ́ọ̀bà ó di ẹwà àwọn tí wọ́n sì ń dá oyún inú gan dáhùn nígbà náà gbogbo àwọn tí wọ́n ń dáhùn labẹ́ik Allahumma labẹ́ik wọ́n dáhùn lè sí bẹ́ẹ̀ wọ́n sì máa dáhùn tálí àkíyàmà lọ́wọ́ fi tó ọlọ́ọ̀bà wa ta'ala mọ́tà tí ẹ̀ mùsùlùmí bá dé mikat gbogbo ètò mùsùlùmí ó ní ètò gbogbo ẹ̀sìn mùsùlùmí kí nípa kan máa tẹ̀sí bó ti wà rárá o kí nípa máa sọ tó wà rárá o ìtọ́lọ̀ bá ní ká máa ṣe láti kòkò ọ̀kan lámàṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lọ lónìí láti nàìjíríà lónìí ọlọ́pàá àti ẹ̀pọ̀ Madina ni wọ́n sọ̀kalẹ̀ sí tó bá dé Madina Madina ní tí a lọ sí Madina ní pé a ni a ziara ni a lọ sí kíni a lọ mọ́sálásí ànábì muhammad sallam tọkọ ń gbòòrò madina máa sọ pé ìrun kan tí yẹn bá kí ń bẹ̀ ó sì déédéé ìrun tí yẹn bá kí maka àti jerusalem ní déédéé one thousand times. ó di wa ní madina náà ọ̀nà mẹ́rin kan ṣe pàtàkì tó yẹ ká lọ á lọ àyíká tó gbé ní kuba masjid kuba anabi muhammad sallallahu alaihi wa sallam nínú ẹgbàá wa imaamu tirmidhi ó ní yẹn bá sálọ láti àtìlérè tó bá lọ sí mọ́síláṣí kò bá lọ lè yẹn náfìlà méjì péré ládẹ́ tó ṣe umra lọ́wọ́ fún yàn tí ẹ bá ṣe àlọ́ láti lè rẹ̀ máa lẹ́tọ̀ dé sí òtí ọ̀rẹ́ dé sí ọba ṣàlọ́lá dáadáa ọwọ́ agun tágìrì àbò fẹsẹ̀ rìn náà ni ọba lọ sí mọ́síláṣí kò bá máa sí yẹn tó bá débẹ̀ tó bá jẹ rákà méjì péré wọ́n fọ́ ládẹ́ tó ṣe umra ni tó bá lọ́jọ́ mẹ́rin péré ní Madina àbíjọ́ márùn-ún ní Madina tó bá ń lọ́jọ́ ojúmọ́ òye ọlọ́mọsá àgbàlẹ̀ ti fún ọ ọ̀rọ̀ anábì dẹ̀ níyì asọ́àdìkò masdok ó ń zọ gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ dodo ni máa sì ní máa sí alábi kọ́kọ́ máa sì maka harabi maka ó ti wà ń bẹ̀ fúnra rẹ̀ tálẹ́bí ibrahim ti kọ́ àwọn máa sì tálẹ́bí kọ́kọ́ kọ́ wọn ti lọ madina ó dúró lu yẹn táǹkì ní kòbá ìlú yẹn ti wá dára madina ní ìsìn ìlú ti fẹ̀ ó ti dára madina ní ìsìn ọ̀nà kejì ni yẹn ti yẹn máa lọ madina ọ̀nà kẹta náà ni inú mọ́sáàsì ànábì muhammad sallam gan fúnra rẹ̀ ní mọ́sáàsì àyíká mẹ́rin pẹ̀lú ráúdà ráúdà yìí ànábì ni máa bayna bayti wa minbari ráúdà min riyadul janna láàrin ilé mi tí mo ń gbé àti mímbàrí mi tí mo ti máa ṣe kútùbà ráúdà ni àbàtà kan nínú àbàtà janna ni àdúrà máa gbà ń bẹ̀ púpọ̀ jù ọlọ́run kó bá a sàwọn àjọba saudi lẹ́sàn rẹ̀ kálí bá wọ́n si kápẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ni green níbi kápẹ́ẹ̀tì máa ti wáyé báyìí bẹ́ẹ̀ wọ́n ti ṣe kápẹ́ẹ̀tì rọ́ọ̀bà yìí àdúrà tí yẹn bá gbà ń bẹ́ yìí máa ń gbà púpọ̀ ọlọ́run ọba mọ́sá àgbàfẹ́ nìkan kan wa nàìjíríà ọlọ́mọdé àfọwọ́kàn ọba lọ́ba ọlọ́run gbogbo ìjọba nàìjíríà lè hàn mùsùlùmí dáadáa lọ́wọ́ lọ́ba ọlá Qur'anul Karim ẹ mẹ́gbàgbé muslim muslim ticket wa o ẹ mẹ́gbàgbé láti gba pvc ẹgbàá torí àwọn yẹn tí èsì mùsùlùmí wọn ń pariwo àwọn akọ̀jù wa bí wọ́n fi yé wọn lọ ayé ti fi yé wọn pàkọ̀jù wọn lọ alóòjù wọn lọ akọ̀jù wọn lọ gbogbo agídí wọn. àbí ẹ̀kọ́ ni nígbà wọn bẹ APC fẹ́ wọlé mùsùlùmí lọ wọlé PDP ń pè tí wọn gan mùsùlùmí lọ wọlé kí ló dúkù wọn lọ lánàá ọlọ́jà máa wọn lọ máa borí wọn ala islam ara sọ̀kan gbogbo àgbáyé la mùsùlùmí wa wa gbogbo àgbáyé gbogbo ọmọ alúgbòrò nǹkan náà tabadé kó Madina taba ọ̀nà kẹta náà ní rọ́ọ̀dà yẹn ní mọ́ sálàmì sálàm láti bẹ̀ asàlámà sálàmì sálàm bí sàárè rẹ̀ asàlámà sí Abubakar Siddiq asàlámà sí Umar mọ̀kàtọ́b àwọn ẹ̀yà tó wà nù yàrá màmá wa Sayyida Aisha ni kí sàlámà sí ilé ilé ànábì sálàmì yàrá Sayyida Aisha màmá wa gbà ìyá ìyàwó ànábì sẹ́lẹ̀ ànábì nífẹ̀ẹ́ sí jùlọ wọ́n bí rábì pé ìyá Rasulullah tààrà nífẹ̀ẹ́ jùlọ ní Aisha ni kò bíbo Aisha ni wọ́n ní ah, àárín náà ọkùnrin bàbá rẹ̀ ni Abubakar Abubakar bàbá rẹ̀ ni ọkùnrin bàbá ànábì lẹ́sẹ̀ inú yàrá sẹ́dá Aisha ni wọ́n á sin ànábì sí sẹ́lẹ̀m tóra ànábì ọlọ́wọ́ bá ibi tún bá sẹ́láìsì sí làmọ́ sí wọ́n sí inú yàrá yẹn ànábì sẹ́láìsì sẹ́láìsì sí ibẹ̀ wọ́n ti wẹ̀ wọ́n ibẹ̀ náà wọ́n ti kí lọ́fà alágbé wọ́n ń kírun ẹ̀fúnjẹ́ mẹ́ta ni wọ́n fi ń kírun yẹn táwọn lè bá kírun wọ́n jáde táwọn lè bá kírun wọ́n jáde nígbà wọn fẹ́ wẹ alibisalam àwọn asọ̀hábà kálíbà màbí wọ́n nífẹ̀ẹ́ alibisalam di wọ́n kò sí àwọn àbọ̀ alibisalam sí o àwọn àbọ̀ aṣọ àwọn máa wọ ara alibisalam àwọn bíi mẹ́rẹ̀ rẹ̀ sí márààrún tí wọ́n àjòkó tí wọ́n ronú lọ buwọ́ ká sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ni nígbà ah, wọn tàbí táwọn wù ànẹ́bí pẹ̀lú aṣọ rẹ̀ ni

tí ó gbèmí náà láàyè kí máa sùn nù kéékèèmí náà wọ́n fi sínú yàrá yẹn wọ́n lè bẹ àìṣà ó ní àmà ah, àgbà láàyè àgbà láàyè ṣé ní ọmọ kẹrì bá àmà bó ṣe mú ọ̀rọ̀ ẹ̀sìn pàtàkì tó ó tún wá sọ fún ọmọ Abdullahi ti ń bá sáláìsì tán ẹnu rẹ̀ bí ìlú àìṣà ṣe sọ́gbà mi láì kẹ́sì ọgbà mi láì kẹ́sì mi síbẹ̀ nítorí wáyà tó pé ní tìjú mi máa mọ̀ wà láyé ni tí bá ti kú tán ọgbà kú mi lè padà wáyé máa sẹ́yìn náà abọ́kà sẹ́yìn náà ọmọrọ̀ ó tún kó béèrè báwọn nígbà tó tún kó tún béèrè wọn á sìn òun náà síbẹ̀ sẹ́yìn náà Aisha radiyallahu anha ìmọ̀ abọ́rọ̀ ara rẹ̀ nígbà tí wọ́n ti bàbá eh, àlejò sínú lé yóò sínú rẹ̀ ọmọ ìrà zálẹ̀ nígbà wọn ti abọ́kà náà sínú lé ìmọ̀ sínú rẹ̀ bàbá rẹ̀ ni nígbà wọn ti sẹ́yìn náà ọmọrọ̀ bó ti sínú àlejò tí wọ́n nu yàrá yìí kì í síra rẹ̀ máa nu yàrá àwọn sẹ́dínà Usman bọ́lá àǹfààní àtàwọn sàbẹ̀ yòókù jọ́kítọ̀ pọ̀lọpọ̀ sàbẹ̀ sí kò jìnnà sí Madina kò jìnnà sí Madina àti sàlámù Madina ó di wa lẹ́yìn náà èèyàn wà gbéra ẹ lọ sí Maka ẹ lọ bẹ̀rẹ̀ gbogbo tí wàá sẹ́dínà mi ní à ń pèlè ziyara aláṣẹ ẹsẹ̀ wàá lọ sí ají proper bí umura proper nù gbogbo umura ni àti ají ni nígboro Maka lọ wa kí lọ́wọ́ bá ń sọ aya 193 ọlọ́wọ́ bá ní wà á tí mo lè hajjá wọlé umratu lillah wà á tí mo lè hajjá wọlé umratu lillah ọlọ́wọ́ ní èyí máa ti àfipé ṣe hajj àti umra fún ọlọ́wọ́ bá ní musulmi agbègbè tá a bá fẹ́ ṣe àfáàdì ní hujjá ní quran hajj ní hujjá ní quran hujjá quran pé wà á tí mo lè hajjá wọlé ọlọ́wọ́ ní ẹ ṣe àfipé ṣe hajj àti ṣe umra ẹ ṣe fún ọlọ́wọ́ bá ní sùgbọ́n tó lọ sí hajj ọ̀hún sọlọ sẹ́ńtúrì tó lọ́wọ́ bá ní subhana wa ta'ala ọlọ́mọta gbàwá lẹ́sìn fún ọlọ́ba tẹ́bà dé mikat tí wọ́n pè ní zulu olóyìnfà àbí àbárò ali ní madina about twenty two kilos sí gbòòrò madina ni <clears throat> gbogbo bẹ́ẹ̀ náà ti di gbòòrò madina tán ọkọ̀ máa ti lá síbẹ̀ ó ti máa ti ń lá lọ́wọ́ ibẹ̀ lẹ́sìn wẹ̀ lẹ́sìn àgbẹ̀ ara mi gbogbo nǹkan ètò islam gbogbo nǹkan pẹ̀lú ètò yìí ọlọ́run pé hajj ọ̀nà mẹ́ta ló kú sí ọ̀nà mẹ́ta ni hajj pín sí oríṣi mẹ́ta ni sí hajj aláìdá ń pè ní hajj hajj ti gbádùn tó ṣe umra tán tó ara mi rẹ́lẹ̀ tó bá dijọ́ kẹje àbíjọ́ kẹjọ zulhijja tó ṣe gbé hajj aláìdá ń pè ní kéran kéran combine hajj and umura ó ṣe hajj pé la hajj àti umura papọ̀ lẹ́ẹ̀kan náà ilé ní hajj ni ń gbàtúgbà ló ń gbà mí ètò bá wúwo mẹ́ta ló lè ṣe àmọ́ tó dáa jù táwọn afọ àfaramọ́jú tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ jù ó náà ní tabatọ̀ tó bá débẹ̀ ó náà ní kọ́kọ́ ṣe múra náà ọba wẹ̀ tán tó bá rú sọ̀rọ̀ tán tó ọkùnrin nìyẹn obìnrin gbogbo aṣọ tó bá ló lè fi ṣe àmọ́ gbogbo ojú àtọwọ́ hàn obìnrin nù àmọ́kùnrin àròsọ ni àdàdà yòókù àní ah, yapalẹ̀ ń bẹ̀ ọ́n bẹ̀ kọ́lá di yapalẹ̀ àdàbòrà ni ó di wa tọ́ba awọ tí a tọ́ba wọnú ọkọ wa tọkọ bá ti start by brrrr tó bá ti start by àwọn ni labẹ́ríkà ọmọra ten ọlọ́mọ jẹ́ pé iṣẹ́ ọmọra labẹ́ríkà ọmọra ten labẹ́ríkà lahumma ọmọra ten ọlọ́mọ bá mi ò mo jẹ́ pé iṣẹ́ ọmọra ọ abẹ́rẹ́ sí polongo talbiya labẹ́ríkà lahumma labẹ́ríkà. لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك إلى التوحيد إلى عقيدة عقيدة مسلمين لبيك اللهم لبيك mo jẹ́ pé rẹ tí bàbá wa pé ń jọ sí tó ní kó pé rẹ bá wa Ibrahim ọlọ́run mo jẹ́ pé rẹ labaik Allahumma labaik ọlọ́run mo sharika labaik ọlọ́run ọba kò sẹ́ni tó bẹ́ẹ̀ pè mí ní mo fẹ́ jẹ́ gbúrú pè yìí láàṣẹ kò sórógún fún ẹ ìwọ ni kẹ́mọ́ jẹ́ pé iná alhamda gbogbo ti ń di ọpẹ́ gbogbo ti ń di ọpẹ́ wọ́n ní mẹ́ta àti ìdẹ́ra gbogbo ìdẹ́ra tí mo ní láyé gbogbo àlàáfíà tí mo ní gbogbo jíjẹ mú omi gbogbo tó ṣe mú dáadáa ìmọ̀ kírun lásìkò omi lẹ́kẹ̀ tìrẹ ni ọlọ́ba wọ́l mọ́lk ìjọba gan tiẹ̀ ni la sharika lak Allahu ó lórogún kò sóògùn fún yìí níta máa wí nìyẹn títí tàbí wọ̀gbọ̀rọ̀ mọ́kà bàbá ń lọ òkè bàbá tó a bá sùn tá a bá ọmọ ìlà zalik about four and twenty kilos ni mọ́kà ìbàdínà sí mọ́kà so I'ma máa take àsìkò tó gùn díẹ̀ ọ̀nàdà kò sí pé àwọn ọ̀gárápìn kò sí yàn kan kò sí pé àwọn bẹ̀rù kidnapper àbí àárọ̀ òrùlẹ́dẹ̀ẹ́mẹ̀jù gan ó di ẹ̀jì sí gbòòrò mọ́kà àbí àsìkò bá dé gbòòrò mọ́kà ẹlẹ́gbẹ̀rún yìí kan sínú hòtẹ́ẹ̀lì tó bá dé sí hòtẹ́ẹ̀lì tá a máa dé sí ni o kí ni pé irú hòtẹ́ẹ̀lì tí ẹrùfà yín wò ní kàbálà káàkiri ọlọ́run ti gbọ́dọ̀ wo gbogbo ẹ̀ kó lè bá fọ kàdúnà má fún wa ọlọ́run bá ọlọ́run bá sálẹ̀ ti ṣẹ́ta wọn ṣẹ̀rí àti ẹrùfà yín bá yanjú ẹ̀ ọlọ́run kó bá sálẹ̀ sàrè ẹ̀ dé sínú hòtẹ́ẹ̀lì tí ẹ gbé tí ẹ dé sí àwọn obìnrin ó dé sí hòtẹ́ẹ̀lì tí wọn àwọn ọkùnrin ó dé sí hòtẹ́ẹ̀lì tí wọn ọ̀sọ̀tọ̀ láti bí bí ẹrù iṣẹ́ tí ẹ ti wà ní ara mi iṣẹ́ hajj ẹgbẹ̀rún iṣẹ́ hajj iṣẹ́ ọmúra àti bí ara mi iṣẹ́ ọmúra àwọn òpó mẹ́tàdì ara mi tẹ́ gbé láti ní káàtì ọ̀kan náà àwọn òpó rẹ̀ nù òpó kejì ẹ lè ṣe tàwáfù lóluwà tí wọ́n kábà gbàrà báyìí njẹ́ lè ṣe tàwáfù sígbà ìyànná fílànà ara tawafu tàwáfù làwọn fi bẹ̀rẹ̀ lóluwà tàwáfù náà làwọn fi parí ẹ lọ bẹ̀rẹ̀ tàwáfù straight tawafu ọmúra àwọn yóò fẹ́ ṣe kíra àwọn ti tawaful kudum àbí tawa àbí àtiwọ́n ti ifrad ẹni tẹ́ bẹ́ẹ̀ ṣe mutamattu ẹni ti tawaful umra ẹ bá ti tawaful olúwa lẹ́ẹ̀mejì ẹ kó ń bẹ ẹ wà á lo dúró láàyè kẹta ń pè ní multazim láàrin adéwàlá asọ̀rọ̀ tẹ́bi bẹ̀rẹ̀ yẹn síbi ilẹ̀kùn kábà ẹ bẹ̀rẹ̀ ọ̀bà gbogbo àdúrà tí yẹn bá ṣe ń máa gbà ọlọ́mọsá gbàdúrà ẹ̀ ó يعني نافلة مجي نافلة لا أقولك فاتحة كل يا أيها الكافرون ألا كجي أجي فاتحة كل هو الله عاد ألا بوسي بصفات مروة أعبر أجي صفاء إن الصفا والمروة من شعائر الله أما أجي صفاء ألا في مروة فايف رمي توسني ما في مروة وصفاء أكيجي نو فايف رمي توسوان كيلو نو أوا سي الله صفاء في مروة أيها كانوا أتي مروة وصفاء أكيجي نو أوا سي بيه يوجد ميجي that's 3.5 كيلوز اما ني لوبا ناني لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اما تي ابا شتا لكجي اي باري سوري مروه ابي لوري صفا اي باري سوري مروه اي لجيروني اي باري عمران ọlọ́ọ̀bá subhanahu wa mẹ́sílẹ̀ ìwẹ̀ nìkan wa ọlọ́run yá tún lọ ká tún lọ ká tún lọ ká tún lọ ọlọ́run ṣe rọrùn fún kama gbàgbé àwa tá à ń ṣe ìrànlọ́wọ́ fún wa kárí pé a gbìyànjú láti máa ṣe ìrànlọ́wọ́ náà kọ́nà ọba subhanahu wa ta'ala kọ́ sanwó-alẹ́ sàárè ọ̀la qur'an al-karim ọ̀la la ilaha illallah àwọn tó wọ́n fún wa àwọn tó wọ́n fún wa ń bí wọ́ ọmọ òrukàn Jamila Lukman ó fún wa five thousand naira ẹ̀rí ọlọ́ọ̀bà kan náà fún five thousand naira Tajudeen ogunwọ̀lú àbí Àdìsá Tajudeen Àdìsá ó fún wa five thousand naira adira suleiman ló fún five thousand naira ọlọ́wọ́ sọ̀wálẹ̀ sàn ti DITV àti ìrúwó kankan wọlé ọlọ́wọ́ bá sọ̀wálẹ̀ sàn ti gbogbo ẹ̀ wọlé ọlọ́wọ́ sọ̀wálẹ̀ sàn ọlọ́wọ́ kalẹ̀ ti fún wa ọlọ́wọ́ Qur'anul Karim akannuma wa ṣe wà lójú wa zero márùn six nine eight two one Umar bin Khattab islamiyya ló kọ́ àkáǹtì Jaiz bank ní báńkì wa ọlọ́wọ́ sọ̀wálẹ̀ sàn ẹ̀ níbi níbi tó bá السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته láti ọ̀dọ̀ umu abibulai láti malali wọ́n ní ẹ dákun kí ni ìdájọ́ ẹni tó ń ta ọjà tó jẹ́ pé tó bá ra ọjà yẹn ní ọjà ní one thousand two hundred wọ́n ń sí one thousand five hundred ó wá ra product yẹn ó ní nínú ṣọ́ọ̀bù nígbà tí yóò wá padà lọ sọ́jà láti lọ ra product yẹn kó máa product yẹn ti wá léwó mẹ́wàá èyí tó wúrà tó kù nínú ṣọ́ọ̀bù ẹ̀ ó sì pẹ̀yọ̀ kan àbí méjì tó bá wá padà dé ṣọ́ọ̀bù ṣé old price ti ń ta ni ó ta sínú ṣọ́ọ̀bù yẹn ni àbí current price wọ́n fi ń ta pẹ̀lú ìtura. èyí tó bá a ni pé current price ló fi ta nítorí tó bá ní kó ta ní old price yóò ṣọ́ọ̀tì ni bá bẹ́ẹ̀ rà mí kò ní rí ra ó di wa tó bó ṣe jẹ́ pé àìmà bó ṣe one thousand two yẹn kọ́ ẹ kó tó wá dé sí one thousand tí wọ́n máa tà ní one thousand tó yẹ pé ó bá fẹ́ tà kò lè jọ ju rí ìtàjú one thousand one lọ so kò ní sọ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún one thousand two ló fẹ́ tà bẹ́ẹ̀ náà ní tó bá lékún bẹ́ẹ̀ náà ní ti tà ó di wà bó ṣe rí nìyẹn wallahu ta'ala alam. brọ́dà kan wọ́n ní káfí orúkọ àwọn pamọ́ àwọn ti ṣiṣẹ́ hajj ìyàwó mẹ́ta làwọn ní ìkan nínú àwọn ìyàwó àwọn òun ló rézò owó rẹ̀ tó náà fi ṣiṣẹ́ hajj ọlọ́wọ́ á kí àwọn lọ́dún yìí àwọn fẹ́ lọ sí hajj àwọn sì fẹ́ mú ìyàwó ni káwọn ṣe. kọ́ bẹ ìyàwó tó lọ ẹ̀ kọ́ bẹ ẹgbẹ́ kó ṣe sùúrù kó yẹ kó mú lọ náà tó ń sí lọ tó gbé iṣẹ́ amẹ́tọ̀ tiẹ̀ nígbà pé owó ètò lọ owó tiẹ̀ ni nítorí ẹ kó ti fáwọn mẹ́ta ni pé kọ́ ti bálọ́tì láàrin wọn kó ti bálọ́tì ẹni tó bá mú go àbí tó mú yes eléyìí ń lọnu ẹ bá ní yes oyọkọ yes méjì yọọka yes ẹyọkan yóò wá dàálẹ̀ ẹni tó bá mú yes eléyìí ń lọnu yes máa lọ ẹni tó bá mú yes ó kù díẹ̀ nù àmọ́ wọn àpọ̀ yàrá ti lọ àbẹ́rẹ́ kọ̀ọ̀kan ti lọ́nu wọn kọ́ bẹ́ẹ̀ pé dákùnmọ́ bínú tí kí ìyàwó rẹ̀ náà lọ kó lẹ́dẹ̀ gbà ó dé yín àmọ́ ẹ̀tọ́ tiẹ̀ náà láti lọ sọ pé owó tiẹ̀ ló fi lọ kì í ṣe owó ti ọkọ ni ọlọ́run ṣe lówó azùkú fún ẹjẹ́ kébèrè ogún láti tún ṣe káwọn yòókù náà lọ tẹ́nìkìní bá lọ tẹ́nìkìní bá lọ tẹ́nìkìní bá lọ tó wá di pé àwọn mẹ́ta ti wá lọ kó tó wá mú ìyáálé yẹn ẹjọ́ kọ́kọ́ sanwó yẹn ìmọ̀ nígbà pé ní ìyáálé kó wá mú òun náà lọ kúmọ́ ó di ọlọ́run ṣàlékún azùkú fẹ́ni ọ̀kà wa. ìbéèrè tó tẹ̀lé ẹni tó ní owó hajj rẹ̀ lọwọ tó lọ sí hajj ṣùgbọ́n ìyá àti bàbá wọn ò tí ì lọ sí hajj àwọn náà sì ń jẹ́ pé káwọn lọ sí hajj ṣé kọ́ máa yóò lọ ní àkúrà kó fi owó yẹlẹ̀ fún ìyá àti bàbá. bẹ́ẹ̀ni kó fowó lẹ fún bàbá ìyá àti bàbá ojú òun lọ́jọ́ rẹ̀ yẹn lórí àmọ́ ń gbàgbọ́ pé bàbá àti ìyá ń àti jù náà ni pé àwọn ni kókó kó kó láyé ń àmọ́ ń tá ń jẹ́ ìrẹ́jú náà gbígbà bá àti àkókò láyé kójú káwọn lọ wọ́n ìsì dàgbà lẹ́yìn náà hajj ó ní age limit ní ìsìn irú ọdún yìí ní ìsìn gbogbo ọjọ́ ti wọ sixty five wọn ò fẹ́ kọ́ lọ sí hajj so which means every year àbàdàn bá dàgbà kójú kó ti lọ kó tó di pé wọ́n wọ sixty five ọjọ́ tiẹ̀ sì kù tó lọ bá ní kẹ́mi gùn ó ti yé wa wallahu ta'ala alam. nípa alámọ̀rí ẹ̀rẹ̀ léyà oníbẹ̀rẹ̀ òun ní owó lákàntó up to about two hundred thousand naira. ọlọ́wọ́ ṣe rọrùn. bùkátà sì wà nílẹ̀ òun fẹ́ pẹ̀rẹ̀ léra tẹ́tọ̀ ń bá pa bùnzúrú tó bá ti tẹ́lẹ̀ fi lè minimize owó ọwọ́ òun ládàá hajj. láti bá wò. ládàá ẹni tó gbẹ́ran bẹ́ẹ̀ni bùnzúrú wọnú ya léra èèyàn lè pa àgbò ló dáa jùlọ kí èèyàn bá lágbo èèyàn lè pa tí ẹ̀ bá lágbàgbàgbà yẹn lè pa bùzúrú akọ tí ẹ̀ bá yẹn lè pa bò èèyàn méjì lè pa màálùú èèyàn méjì pa rànkúmi wọ́n lè dú wọ́n lè dú rànkúmi pípa àìpa ẹran léyà a máa dú mi àmọ́ ó di eyín kọ́lọ́ọ̀bà mọ́tò àti rọrùn fún ọlọ́ọ̀bà tó bá gbọ́gbẹ́ bùzúrú yẹn wọ́n ti lálàáfíà ti wọ ọdún kan ó lálàáfíà dáadáa kò sábòrú mbẹ̀ yóò dín ládàá tó pa ẹran léyà wọ́n lá tó òpípa pípa ẹni máa wà láàrin ọlọ́run kó sànù wà lọ́nà. ìbéèrè bíi mẹ́ta sí mẹ́rin kan wá sí gbogbo ẹjọ́ ra wọn gbogbo wọn tí wọ́n sọ náà ni pé ọlọ́run kó bá wa lọ́rẹ̀ ní látàrí dáadáa. àti gbogbo wa náà. ẹ̀ka kun ẹ bá wa ti àdúrà kọ́lọ́ mọ̀jà arúgbó lórílẹ̀ nàìjíríà. àmì àní ológun pẹ̀lú ògùn ọlọ́ọ̀ba ẹ̀ka dìbò fún jagabani ó di wa àní ológun pẹ̀lú ògùn ọlọ́ọ̀ba ọlọ́run ṣe torí tí ó mú àṣepapọ̀ wá nìyẹn àṣepapọ̀ láàrin ẹ̀yin náà bí abẹ́tẹ́ sọ pé wọ́n sọ pé kẹ̀kẹ́ ní kẹ̀kẹ́ náà ní wa òun náà lẹ́rìí kẹ̀kẹ́ náà ní lẹ́rìí wọ́n fi àní àwọn ọ̀tọ̀ ẹ̀yin ọ̀tọ̀ làǹtàbídà aka yahudu wọ̀lá nasara àtàtàbíyà ní lẹ́tẹ̀hùn tí wọ́n tẹ̀lé wọn ẹ̀yin ọgbà kẹ̀kẹ́ náà ní àwọn tó wáyé báyìí kẹ́kẹ́ wọ́n tẹ̀lé yìí ọ̀ọ́ òun náà ni wọ́n yóò bá fọ́dífẹ́ni ó ẹ máa sọ fún pé kẹkẹ́nà kọ́ ni wá ẹ ní kẹkẹ́nà ni ẹ máa ni ẹ bá wọn lọ ẹ bá wọn lọ lọ ibo wọ́n ti ń lọ sí Biafra wọn IPOB wọn ẹ bá wọn lọ àwa wà Nàìjíríà first Nàìjíríà Nàìjíríà ti wa láti sẹmẹ bọ́dà tó dé Maiduguri lọ́hùn tó fi dé Sokoto lọ́hùn ẹ ibo ẹ mú nǹkan yín subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu lókè tó fi tó fún yìnyín mọ́lọ́lọ́run lókè tó sì tó fún mi ní orí pé aláwọ̀ kì í tún pẹ̀lú òmíràn mọ́lọ́lọ́run lókè tó sì tó fún mi. ẹ̀yẹ́kẹ́ pẹ̀lú mìíràn lẹ́yìn ọlọ́run ẹ̀yẹ́kẹ́ pẹ̀lú mìíràn lẹ́yìn ọlọ́run ọba tó mọ̀ tó mọ̀ ọwọ́ rẹ̀ láṣẹ wà ó ìbọn òun ló lè gbọ́ ṣòro tí yóò di pẹ̀tẹ́lẹ̀ alẹ́ o èyíkí pẹ̀lú mìíràn alẹ́ yìí ọlọ́run. ee ayé bá wọn tójú bọ̀ lé ìyá wa ẹkùn máa tójú bọ̀ lé bàbá wa hmm. nígbàkigbà tí ṣòro bá dé ẹ̀yẹ tẹ̀sẹ̀ lè bọ̀ o nígbàkigbà tí nira bá dé ẹ̀yẹ lọ́dọ̀ yẹ̀mí wò o ìbálù fa kan tàbá láwo. gbọ́ ta ló lè tú ta ló lè dè o àfọ́ ọlọ́run ta ló lè ṣí ta ló lè tì àkóòlùwà. ojoojúmọ́ la ó ń sọ pé ìrẹ́ lòlù kéèpé o. ojoojúmọ́ la ó ń sọ pé ìrẹ́ lòlù gbàlá o kí wà lóde ara mi tẹ̀sí tún ṣẹbọ. lókè tó fi tó fún mi mọ́lọ́wọ́rùn lókè tó fi tó fún mi mi ò ní pé aláwo kì í tún pẹ̀lú mi rà mọ́lọ́wọ́rùn lókè tó fi tó fún mi. dákun máa ṣoògùn tájà máa lọ tún bá hmm. dákun máa ṣoògùn àwérò máa lọ jáwọ́ hmm. èyí tó wọ́n sílẹ̀ sílẹ̀ ní èyí tó so kọ́lé hmm. èyí tó dé ní tírà ní èyí tó so kọ́rùn-ún awero o kò dáa rárá. Hmm. ya rọ̀ṣmánù wa ṣàánú fún wa ya rọ̀zákù wa pèsè fún wa ìwọ nìkan ló lè ṣe kò tún ṣẹlòmíràn o takunbá hmm. wa gbọ́